ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí ni wọ́n jí gbé láti ìpínlẹ̀ ondo wọ́n wàá lọ sílùú àyùngbà nípínlẹ̀ kogi ibẹ̀ ni ọkùnrin tẹ́ ẹ̀ ń wò yìí ti rà á láìsí ìwé ọkọ̀ kan ṣoṣo bó ti wù kó mọ kogi làwọn ọlọ́pàá ti mú un àwọn nǹkan tẹ́ ń wò yìí la rí kó lọ́dọ̀ àwọn tí wọ́n ń já ọ̀kadà ọlọ́kadà gbà tí wọ́n ń pa ọlọ́kadà lára ẹ̀yà ara èèyàn ẹni tí wọ́n bá pa babaláwo yìí ló máa ń rà á àwọn kan lára àwọn ẹmẹ̀wà rẹ̀ yìí sì ni wọ́n máa ń bá a jó oníná wọn á dáná sun agbárí títí tí yóò fi jóde irú òun ni wọ́n fi ń ṣe ọṣẹ dúdú tẹ̀ ń wò nílẹ̀ yìí ọ̀kan nínú ọ̀kadà tí wọ́n jágbà bẹ́ẹ̀ lẹ̀ ń wò yìí ṣé ẹ rí igi olùgbòǹgbò funfun yẹn òun ni wọ́n máa ń lò láti fi ṣe ọlọ́kadà léṣe nígbà tí wọ́n bá fẹ́ẹ́ jí ọ̀kadà rẹ̀ ní ti eléyìí dòdò ń dá wà ní ọ̀ràn tiẹ̀ iṣẹ́ fọ́léfọ́lé lòún gba ìràwọ̀ nínú ẹ̀ ẹ wo àwọn báàgì àti kọ̀ǹpútà àgbélétan laptops tó ti jalè wọn láwọn ṣọ́ọ̀bù àti ọ́fíìsì ẹni ẹlẹ́ni tó ń fọ́ káàkiri òun la kó sílẹ̀ yìí ayùn tó wà níbẹ̀ yẹn ló máa fi ń rẹ́ àwọn irin àti nǹkan tó bá fẹ́ ṣèdíwọ́ fún un láti wọlé ọkùnrin géńdé yìí òun ni nọ́mbà wáànù ẹgbẹ́ ẹyẹ òun ni olórí ẹgbẹ́ òkùnkùn wọn nípínlẹ̀ Ondo lára àwọn nǹkan ìjà tá a bá lọ́wọ́ ẹ̀ rèé ó sì kù àwọn ẹmẹ̀wà rẹ̀ àtàwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn tí à ń tọpasẹ̀ wọn lọ́wọ́lọ́wọ́ kété tọ́wọ́ bá ti tẹ̀ wọ́n a máa fi tó yín létí àwọn afurasí ọ̀daràn eléyìí àgbègbè òfòṣù nípìnlẹ̀ edo la ti mú wọn àwọn ni wọ́n máa ń jíìyàn gbé nípìnlẹ̀ ondo wọ́n á gba inú igbó òfòṣù nípìnlẹ̀ edo lọ àwa àti àwọn ọlọ́pàá ìpínlẹ̀ edo la jọ ṣiṣẹ́ pọ̀ láti mú àwọn afurasí wọ̀nyí àwọn ni wọ́n jí èèyàn méjì kan gbé nínú ṣọ́ọ̀ṣì kan lọ́sẹ̀ méjì sẹ́yìn wọ́n tún jí ọkùnrin kan tó ń se ọbẹ̀ ejò tó pa lọ́wọ́ nínú oko rẹ̀